Nkàmí ọwọ́ nǹkan mi ò ṣe kí ni nǹkan mi mà wá dà yẹn ọmọ yòrò sákànù náà ọmọ dínkù ìjà tí wọn máa jà tẹ́lẹ̀ wọn máa jà á àmọ́ wà ń bá ìran méjèèjì sọ̀rọ̀ lónìí pé kábẹrù ọlọ́run o bóńtì ó ti jẹ wọ́n wá bí anagba muhammad sallallahu alaihi wa sallam pé anabi yìí ti ní òdodo amúrúbó ni làásì náà ni kì í ṣe bàbá rẹ̀ amúrúbó ni làásì ni ó lóun sọ anabi títí ń dọkàn òun rí pé òun wà níbi kẹtẹ nìkan sí pẹ̀lú òun pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam torí pé nǹkan kan bẹ ní làákà ìwọ̀n tóun ti fẹ́ bí anabi kì í ṣe ń tẹ̀yẹ̀ máa béèrè ní public òun wá rí fóun lọ opportunity kan jọ kan pé èmi àti anabi nìkan ẹgbẹ́ kí ni ìbéèrè náà yà rasulallah man ahabu nasi ilẹ̀ man sẹ́rí pé béèrè òun lágbára lóòótọ́ èmi àbúbákiri bá wà tí mo máa wà tí ogunmánu wà dájú wà tí lámọ́yé wà tí là kéèyàn wá dé anabi gbé talẹ̀ nífẹ̀ẹ́ jù. ọmọlúwàbí gbọdọ̀ sọ fún yẹn pé irú béèrè yìí ṣe béèrè ó sì mọ̀ sallallahu alayhi wa sallam. Ah, wọ́n là nẹ́bí ni ah, ah, irú béèrè wo ló bẹ́ẹ̀ lóun fẹ́ kẹ́ ẹ dá òun lóhùn. <laughs> ẹgbẹ́ ńgbà tá nẹ́bí ọ̀ya ẹgbẹ́ kí là nẹ́bí wí anabi ò ní tijú kò ní parọ́ anabi ní aisha rọ́bì yàrá lọ́wọ́ dáadáa aisha yóò wá bímọ bí kí n lọ́nu ìyá ńlá wa Aisha kò lóyún rí lèlè yóò bímọ radiyallahu ta'ala anha umu abdullahi tẹ̀rí tí wọ́n ń pè é ní wọ́n kàn ń pè é ní umu abdullahi ni o ìyá ńlá wa Aisha ò bímọ o wọ́n wá níta lànàbí fẹ́ràn jù nínú àwọn ìyàwó nìkan tí wọ́n wí o man ahabbu an-nasi ya bàbá ní àwọn èèyàn fẹ́ràn èèyàn wà nábì náà lẹ́nìkan tó fẹ́ràn jù <laughs> tani ẹ sọ fún mi èmi nìkan mọ wáyà ẹ̀ kọ́lá dábì wa sọ fún un pé àìsà ẹni tí ò bímọ fanabi sallallahu alaihi wasallam kó sì tó fẹ́ anabi ti fẹ́ yàwó méjì anabi fẹ́ yà ńlá wa Khadija tó bí ntọ́pọ̀ nù àwọn ọmọ fanabi sallallahu alaihi wasallam lẹ́yìn Khadija anabi fẹ́ yà ńlá wa Sauda bintu ìyàwó kẹta ònyà Aisha radiyallahu anha. ńláwọ́ máa wá pé kọ́dà kùránì náà ti ní wàrà ahmed bí ọba ti sí ọmọ ń bẹ́ à kùránì ò wí bẹ́ẹ̀ o olùwà sì lè dára tó ń wù ú ibà ń kanú alukùránì kẹrin yahabu lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha yahabu liman yasha wa inasa wa yahabu liman yasha ubukur aw yuzawwijuhum dhukranan wa inasa. ويجعل من يشاء عقيما إنه عليم قدير عليم مما قدير ملسي أما يهب لمن يشاء ntó wù mí ni pé ntí ń fún ọ ni mi máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ní bá wù ú yahabu lè má ó iná ẹ̀sà ẹlòmí obìnrin ni ọmọ bí ẹlòmí náà tún mú ní mórí ọlọ́run pé ẹ kí ló dé tọ́ lọ fẹ́ àwọn obìnrin nìkan ló ń bí ah allahu akbar <laughs> lọ́ọ́ pé káwọn àṣẹ ìkọ́mọ́rọ̀ ọkà àwọn náà àwọn anẹ́bí ọlọ́run tí ò gbọ́kùnrin kọ̀fẹ́ anẹ́bí <laughs> ṣùwáìbù kí ni kí ni tiẹ̀ tọ́ wà pé obìnrin nìkan ló ń bí obìnrin nìkan ló ń bí ọ̀pọ̀lọpọ̀ lílo ti dàrú bẹ́ẹ̀ padà sọ àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí o ntí ọkà wọn náà má sí fọ ẹrù jẹ lọ́wọ́ wa tẹni ẹlẹ́ni rí ọkùnrin mi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe kí pé à eléyìí ò ní yóò kó bọ́ o <laughs> ó kọ̀ rí fámìlì yìí nù o tá ti tó ọ̀rọ̀ olùwà ní yàrá abòlè máa ń yà ṣááú ìnà àtà ẹni ọba wù ú obìnrin lòun ọkẹ ọmọ bí ó sì má wàá wulẹ̀ jẹ́ kàyéfì pé àbọ́lọ́hún bínú sí i ní àwọn ànábì ọlọ́run ọyọ nù wọn bẹ́ẹ̀ wọ́n yàrá abòlè máa ń yà ṣááú dòkúrò bọ́bá sì wù ú gbà míì ọkùnrin ọkùnrin lòun ọmọ bùn ẹ lò ẹrí ẹwọ bọlọ ti wí kí ni yahabu ìyẹn ni pé kìí ṣe kó dìsáàbù ẹ ẹni tí a ní ọmọ bí obìnrin èyí tó kóun lọ lẹtọọ bí o olúwa ní yahabu a gift òun fún ẹ̀bùn alhiba n ti ń jẹ́ bẹ́ẹ̀ nù léde lárúbáwá ìwọ́ tó o sì ń bọ́kùnrin náà kì í ṣe pé o dìsáàbù ẹ̀ yahabu bọ́lọ̀ ti wí nu wà yahabu liman yasha'u az-zukr aw yuzawwijuhum dhukrana bó sì wù ú yahabu náà ni ọba bọ́kùnrin yóò bọ́bẹ̀rin ọba bọ́kùnrin yóò bọ́bẹ̀rin tọ̀ wà yaj'alu man yasha'u aqima olùwàlẹ́ni ọba sì wò ó àtọkùnrin àtobìnrin òun ò ní fún un. kílè yọmọ bá wa jọjú pé ẹ àbí ọtẹ náà ni àbí ẹlòmíì ọgbẹ wọn ti tẹ̀lé wa láti ilé ni wọn ò tẹ̀lé nìkan wa láti ilé òun lọ́jọ́ lọ́wọ́ yọ ọ́nà àwọn ànábì ọlọ́run kọ sẹ́ńtọ́ lọ́run fẹ́ràn jù nú ẹ̀dá tó kọjá àwọn ànábì ọlọ́run àwọn lọ́lọ́ súnmọ́ lọ́n jù àwọn lọ́lọ́wà fẹ́ràn jù ètò máa bọ́lọ̀ fẹ́ràn wọn ló fi fà wọ́n yọ pé mo fẹ́ràn wọn láàrin àlùmọ́ tiẹ̀ yìí tọ́ba rí bẹ́ẹ̀ kọ̀ yẹ kárí ànábì ọlọ́run tí ò ní bímọ ń tí wọ́n ń bẹ ànábì Yahya ànábì Isa alayhi salatu wa salam ẹ̀yin tó lẹ́kọ̀ọ́ fún gbogbo ilé tí máa ń torí eléyìí dààmú olúwa ní ètò tòun ọlọ́run ni omi ètí wá ṣe pé wọ̀yẹ́jà lùmọ́ yẹ̀ṣá wà pímọ́ ọlọ́run kàn ní ọpẹ́ díẹ̀ ni ẹnu pípẹ́ díẹ̀ nìna ọ̀pọ̀lọpọ̀ lé ní àti ó ti dàrú sákànù torí ẹ̀ lọ màwádà kú rahma náà lọ àmọ́ mo ní pàtàkì jùlọ ẹ̀dàkùn ṣe kọmọrùdín bóyá ń ta tún fi kún dáwà wa a nídìí kárì orientate àwọn èèyàn wa bọ́bá pé yorùbá ló wí bẹ́ẹ̀ ẹni ṣẹ̀rí ò wí bẹ́ẹ̀ kìí ṣe pé nítorí ọmọ nìkan lèèyàn fi jẹ́ lọ́kọ̀láyà

obìnrin sì wá pẹ́ ọdún kan ọdún méjì kọ́dà arọ́ lọ́dún mẹ́wàá tí yahabu tọ́lọ́hún tó ṣe tán ẹ mẹ́jà wá sẹ́lọ́hún látara ru obìnrin bẹ́ẹ̀ kó tó di pásíkò tọ́lọ́hún tó àbí ọlọ́wọ̀n ọtí ẹ̀ wá ní ẹ̀bùn rárá náà ọlọ́run ní gbogbo ẹ̀ lòun lè ṣe o lòun sì máa ṣe o wọ̀yẹ́ jẹun àlùmọ́ àṣà ó àkìmà gbogbo eléyìí tóun bá wá ṣe ń bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wá fa màwádà yọ kò gbọ́dọ̀ fa sákànù yọ òun ni gbogbo rẹ̀ sẹ́bùtì lè wọ́n jẹ́ nígbà wọ́n tún wá bí ọ̀gá wa àwòkọ́ṣe mi pẹ̀lú rẹ pé ta lọ fẹ́rẹ́ jù ó ní Aisha ni ẹlẹ́kùn ewu ẹ̀kọ́ ńláńlá bọ́ba ẹgbẹ́ ni ó bímọ púpọ̀ bá nẹ́bí àná tàtún ni ó àbí tani ọba tún gbogbo ìgbésí ayé ànẹ́bí lọ́lọ́run fi kó èmi àti sọlọlọ ìpẹtọ bá rí báyìí náà ṣe ká kọkọ torí náà ọlọ́nkọ́ mẹ́ta ṣe àmàlà wa o lórí àyà yìí mo rò pé eh, ìṣẹ́jú díẹ̀ náà ni ó kú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ka eh, wá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ insha allah ta'ala kí àwọn ṣe kọ́ mọ́rù ẹ̀ wá wá hálíkọ̀ wọ́n máa wá <laughs> wọ́n máa sọ àwọn details mi àwọn kan ní. sẹ́rí ọ̀rọ̀ ọlọ́kọláya kìí ṣe ní téèyàn sọ láàrin wákàtí kan o torí pé èèyàn máa sọ general ẹlòmíín ní specific problem tó ní ìdí kẹ listing sí pé ṣébi tí yín ti ń rí ní ọ̀dà báyìí ní ẹ̀sẹ̀ èyí ń náà súnmọ́ àwọn apá ẹ má lọ mọ́ náà aha <laughs> tí mo fẹ́ ntosun lọ gún òkè lọ mumi tí wọn ti gbọ́ yín yẹn yà yìí òkè àti omi kò dúró dáhùn yìí lọ obìnrin mi tún kó bá rẹ níbi ẹ bá ń fojú wọn mára yìí náà ni ẹ bá ń fojú wọn mára yìí náà ni àwọn bá kẹyìn ẹ sí wọn fojú tiẹ̀ mára bóyá kì í ṣẹlẹ̀ yín tọ jálàbí. <laughs> ọlọ́lọ́mọ iye obìnrin mi tẹ́yìn náà pé kí ló ti wọ́ dọ́dọ̀ eléyìí òun náà ló ti rẹ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ bá nírú ṣòro báyìí ẹ̀tọ́ àwọn afáàsùn náà lọ gbogbo ń tà ń fi ń wéra wọn tà wọ́n wọnú tíra wọ́n wọnú kùránì àtàdízì fún ìjà a tiẹ̀ yìí ká kọ̀kọ́ bàbá ìpọ́kùnrin ni wọ́n sọ ti tán bàbá ìmọ̀ mọ̀mọ́ lè kí fún un pé ah, gbogbo ọlọ́run lè ṣòro fún ọ wọ́n bá ìkóbìnrin ni wọ́n fi di àwọn ìyá ńlá wa Khadija júwe fún un kódà kò nídìí à ń lọ́dọ̀ àwọn kan tí wọ́n máa wá fi èbó kan ṣe àkàwé fún ọ pé kinní kan kí ló ń wá kèfèrí kí wọ́n àkàwé fún ọ tó jẹ́ mùsùlùmí sí àfúlàtún <laughs> kinní kan ẹlòmíì bó ti mú kọ àwọn fàlásífà kèfèrí tó ọmọ sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam torí náà àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo wá tún rò pé a ní pẹ́ lórí ẹ̀ bí pọ́ìntì pọ́ìntì pé bọ́lọ̀ ń bá ní kí ọlọ́lè pé kó ṣe déédéé ní ń ṣẹlẹ̀ ń lè tún bí gbogbo ọba wa báyìí ti ń ṣẹlẹ̀ ń lè tún yín mu padà lọ rí àwọn àlùfáà súnà pé a gbọ́ gbogbo yìí tí wọ́n wí òun àmọ́ nǹkan báyìí kò ṣeé ṣe ká mẹ́nu bá gbogbo problems òǹkàlùkù mi gbogbo ibi tí problems bá wà ń dilé ọlọ́nkọ́mọ́ta bá ẹ̀ àmẹ́ẹ̀já máa rántí níta kọ́wí lákọ̀ọ́kọ́ ni pé bákádàrá tiẹ̀ o kò ṣe é sí o nǹkan fẹ́ ṣe tẹ́lẹ̀ náà má sọ yìí ń jáde má inú tí ń jẹ́ ìmánu ni alìmánu bẹ̀lkọ́dàrí fẹ́ìrì yìí wọ́ṣẹ́ bọ́bá wá lé ọlọ́wọ́ dẹ̀ bẹ́ẹ̀ bá níṣòro ẹbẹ́rẹ̀ mara ẹ má lọ bòmí ẹ má lọ gúnkẹ́ ẹ má lọ mumi kómi ẹ̀sàdúà almasurat nínú tí ó lè máa fa rúkèrúdò nídìílé pọ́lọ̀mbá ni a fi èsì tọ́pọ̀lọpọ̀ ọmọ hmm, òun ni kéèyàn máa tẹ lọ́hùn kọ́mọ wa rò pé lè wọ́n tó kó kúndùn kínni kó kúndùn ẹsẹ̀ nínú tí ẹlòmíì tí ó bá lójijì pé yín sílẹ̀ yìí náà ó lè fà inú àwọn sálàfù wa alimamu muhammad ibn sirin rahimahullah alimamu ibn sirin ni èmi máa ń rí àsáàrù ma'siyati lillahi fi zawjati èmi fúnra mi máa ń rí mi bá ti sẹlọ́hún kọ̀rọ̀ kan tẹ́nìkan ò rí mi ìyàwó mi tí è kọ̀rọ̀ sí mi lẹ́nu tẹ́lẹ̀ yọkọ̀ èmi náà ní ma wá ṣe wá ṣe fúnra mi pé ibn sirin nígbà tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ní kíyàwó rẹ̀ ọgbọ́ sí ọ lẹ́nu nínú tí ó lè máa fà á tẹ́lómi ó pé gbogbo tẹ́ ń wí náà mo ṣe but ah, àgbádùn náà ẹ̀ṣẹ̀ lè fà á o ìwọ ò lè máa ti àtàárọ̀ dalẹ́ ọmọ kọ̀rọ̀ sọ́lẹ̀ lẹ́nu ọwá lọ́ máa sọ̀rọ̀ fún ìyàwó rẹ̀ yọ gbọ́ àbí ìwọ ìyàwó náà máa pé bàbá akínní báyìí ni ẹsẹ̀ òun náà ní máa pé dákúnjẹ́ ń gbádùn ẹnu tí kéèyàn fi èsì ní àwùjọ nídìílé wọn táwọn àlùfáà súnmọ́ júwèé òun ni ká ní kíni ká jìnà bàbá ti lágbára ma sí màá sí mọ́tàn rẹ̀ má rò pé wọ́n máa ti àtàlẹ́ àtàárọ̀ ntọ́lọ́wọ́n ọ̀fẹ́ lọ́ máa ṣe ọwọ́ àrètí ẹni tí wọ́n ọ̀fẹ́ mi sí lọ́rùn kọ́ máa ṣe fẹ́ tiẹ́ ẹni ọ dáwọ́ ìwọ́n takò fẹ́ rẹ̀ ọlọ́kọ́ sànù wa o nínú tí a gbọ́dọ̀ tún gbọ́yé òun ni pé ẹ̀yin ìyá wa ọlọ́run tó ti sẹ́yìn ní mọ́mì ní òdodo ọlọ́run ó jẹ́ mọ́mì ní délẹ́ẹ̀ yọwọ ajẹ rere rẹ láyé ń bí àtàlìkìyàmà kò tí wá lójú kò tí wá lẹ́nu olúwa sọ ẹnbẹ̀rún alukurani arìjálù kọ̀wàmúná alẹ́nisa torí pé nínú àdánwò tí àbáláyé tó bá wa nù ìmọ̀ orí fíìmù ìwé àbẹ́ alọ́lé ẹ̀kọ́ kan àbá tẹ́tẹ̀rí àdánwò tó dé nísìnyí pé àwọn ọmọ wa ti ń kàwé tí wọ́n bá ń gbé hótẹ́ẹ̀lì ńlẹ̀wé àbí nǹkan gbogbo orú nǹkan báyìí ni wọ́n ti máa pọ́ìsìn máìndì ara wọn látàrí ìwòkúwò ìkàkúkà ìwọ ọmọ mùsùlùmí gbọ́ ọlọ́run ti gbé e kalẹ̀ ìwọ òsì lẹ́tọ́ àti bí ọlọ́run pé ètò tó bẹ́ẹ̀ olúwa níbọ̀kùnrin àtobìnrin bá wà ọkùnrin lọ̀gá kálá bẹ́ẹ̀ òlé òlé òlé òlé yí ọlọ́run tí òlé bí ọlọ́run pé èé ṣe tó tó bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ mọ́mí ní òdodo gbogbo ilé tó bá ti jẹ́ pé ẹ gender equality ni ẹ ẹ̀ǹtọ́bìnrin lè ṣe ẹ̀ǹtọ́kùnrin lè ṣe ni obìnrin náà lè ṣe kò ní tò ọ̀gá méjì ò wà nínú mọ́tò kọ́mọ́dánù o àbẹ́yìí tó tiẹ̀ wá burú jù tẹ́lómi ó rò pé nǹkan ayọ̀ ni orí ibú òun ni kíkọ̀ wá mọ̀ wá bọ́ sọ́wọ́ obìnrin kíkọ̀ wá mọ̀ ó ti kí ni òun ní ilẹ̀ yorùbá wọn ni ó ti gba ó ti gba kí ni ó ti gba sòkò tó ń di rẹ̀ ó gbé bàǹtẹ́ fún un ẹ gbogbo obìnrin tó bá rò ó pé òun ti àtìf ọ àtìf o orí ibu ni o ọ̀ da òfin ọlọ́run dé ni o ìgbà kò sí ní ǹjẹ́ mi báyìí fún bàbá kìíní kò gbọdọ̀ mọ́ ṣe òun òun kẹ̀ mọ́ wì mọ́ pàtàkì jùlọ bọ́ bá òdodo jẹ́ tí wọ́n rántí ìtàn ìyá ńlá wa kàdíjà kí n fi sí ọ létí ìyá ńlá wa kàdíjà sẹ́ mọ́ bó ti jẹ́ sí ànábì kó tó fi ànábì ẹ́ ní modern language dábàá sọ kálá mẹ́lẹ̀ employer àti kíni employee tálẹ̀ ẹ̀mplọ́yà Khadija tálẹ̀ ẹ̀mplọ́yì anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam njọ tí Khadija ti wá díyàwó anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anha kò fọ̀rọ̀ kò fi wà kò fi ṣe sí rà nẹ́bì létí rí pé ẹ̀ẹ̀rántí gbà táwa ń ìwọ ọ̀gbọ́kọ̀ rẹ ṣiṣẹ́ rí ògede pé àṣírí tẹlòmí bòǹdílé wọn ju tọkọ lọ òun lọ sọkọ sápò sí tọ́wá di pé à ń ti bá wí fún bàbá kínní ni kò sí bàbá gbọ́ ọlọ́run gbọ́ ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ètò ọlọ́run ni ọlọ́run sì tún wá ń fi kalẹ̀ fún wa practically oní àrínú inú ìdílé tànẹ́bì gan fún rẹ̀ sallallahu alaihi wa sallam o lè wáyé bẹ́ẹ̀ o lè ní nǹkan kan jọ kọ́ rẹ lọ o lè jówó o lè jẹ́kọ̀ọ́ o lè jẹ́ nǹkan míì àmọ́ bá délé bàbá kìnnìkìnnì ká ṣe obìnrin rere bí ti wí nù àwọn ọmọ a ntí bàbá yín bá wí ni ẹ lọ gbọ́ o obìnrin ò dóńdó pé kí ló wí fún yín òun láṣẹ lẹ́nu tó lè pa yín èló lọ́nà nù obìnrin rere mùsùlùmí èso. يا أيها الناس اتقوا ربكم àmọ́ má bàjẹ́ pẹ̀lú fẹ́ tako òfin ọlọ́run torí náà gbogbo létí èèmà kò sípọ̀ wá mọ̀ níbi kan wọ́n jọ ń pin áfààfù ni <laughs> bọ́kọ tí ń pàṣẹ ní kódà kọ̀bá ṣẹ̀rí àmú kọ̀bá ìsìláàmù tó ló ń ṣe mu èyí tó ti ẹ̀ burú jù mẹ́ẹ̀ òun níbi tí kọ̀ wá mọ̀ ti bọ́ lọ́wọ́ ọkùnrin tó bọ́ sọ́wọ́ kíni tó bọ́ sọ́wọ́ obìnrin obìnrin mùsùlùmí tó fẹ́ soríire ṣe bẹ́ẹ̀ bàbá wa wí yẹn tán ẹ̀yin ìyá ẹgbọ́n ní mo fẹ́ wí yìí bẹ́ẹ̀ nìkan bá wá ń ké àrùjálù kọ̀ wá múna alánìsá ìtọ́fẹ́ fi yànyín jẹ ẹni jẹ́ àjọ dọ́dọ̀ ṣe kọ̀mọ̀rùdín kí wọ́n bá wa ká àyà ìdílẹ̀ kí wọ́n bá wa sí kíní kí wọ́n ka àyà ìdílẹ̀ kí wọ́n tu fún wa nígbà táwọ̀ ọ̀mọ́ torúkọ́lùwà tó ní àrùjálù kọ̀ wá múna alánìsá ó fi kún pé kíní bima faddala Allahu ba'dahum ala ba'd àtìyànjú yìí ọlọ́run ló tó bẹ́ẹ̀ mọ́kù eré ọlọ́run wa bima anfaqu min amwalihim kéèyàn máa wà á dúró lórí àrìjálù ọ̀wá múna alẹ́ nìta kí ni responsibility rẹ̀ wa bima anfaqu min amwalihim olúwa ní gbogbo tí obìnrin ọ̀nà tí ó lò tí ó nídìí ọrùn ọkùnrin lọ́wọ́ àwọn bọ́bá yà ní tó fẹ́ ràn lọ́wọ́ voluntary lè fún rẹ̀ gbogbo ọkùnrin tó wà lórí pé tẹ́mi wá try ni ọ̀rọ̀ kọ́ ọ ní o àbí ẹ̀mọ́tá ń pè ní dry ni ó di rè bọ́ọ̀nù kóbìnrin náà máa wá kọ́ máa wọ́ bẹ́ẹ̀ <laughs> ọlọ́mọ́sẹ̀ mi bẹ́ẹ̀ mọ́sẹ̀ wọn náà bẹ́ẹ̀ bọ́ bá rí bí ọlọ́run yí ọ padà àmọ́ ẹ má yan obìnrin jẹ pé wọ́n ti ní àrìjálù kọ̀ wá múná ẹ wí fún wọn pé ẹ kédélẹ̀ wá bì mọ́ àǹfààkú min àmúwálì yín olúwa ní ara ń ta fi ṣe bẹ́ẹ̀ ni pé o ẹ lójúṣe pàtàkì jùlọ wẹ́ẹ̀lì àwọn obìnrin wọ̀nyí àtàwọn ọmọ wọn àkọ́dà ó débẹ̀ ẹlòmíọ́ mọ́ obìnrin tí a fẹ́ láti lé wọn ó sì rí i pé ń tọ́ bá a mu ni pé a adúrúṣẹ́ tí obìnrin ní kọ́sẹ̀sẹ̀ tó máa wá jíjáde lásùbà kẹsẹ̀ máa lọ tó gbá kan torí àyìn àwọn obìnrin jẹ́ ni pé kò síṣẹ́ kò síṣẹ́ iṣẹ́ tí ń ṣe ńlé ńkọ́ òun ni a máa lọ wo ọ̀pọ̀lọpọ̀ fámìlì kọ́dà ká má ti sọ ti nàìjíríà yìí nìkan ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ fámìlì táwọn ọmọ wọn tí wọ́n lámì tí wọ́n lókọ tí wọ́n àtìbù dáadáa láyé ọ̀hún wọn kẹ́ tó rí pé ya àti bàbá ń jí ní wọ́n jọ ń jí jáde ní kíni lásùbà wọn ó sì wọlé lálẹ́ èyí tó kọ́mọ̀ ni pé ẹnìkan mójú tó ta bọ́lọ̀ ti tó ẹnìkan sì mójú kíni ẹ mójú nílé ètò tọ́lọ́nu. torí náà ẹ dákun ọ̀rọ̀ èmi náà wàá tíráì ní bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n ó bùkásì tí rẹ̀ bí ọ̀dá tí ì tó àmẹ́rẹ́yìn ya wa ọlọ́run ti yàn ó lè yóò ń fi gbó sáà tí ń mìn sáà tì yìí wọn náà mọ̀rọ̀ ọkọ̀tọ̀ ọ̀fẹ́ ah, ọkọ̀tọ̀ báyìí pé lẹ́bù gàárì ni gbà bẹ́ẹ̀ tí èsè pọ́ rẹ̀ sì ní wọ́n á bí payín ra gàárì olóyún ní mìn sáà tì yìí báyìí bá ti gba ń kálukú ma nìkan náà wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu ẹni a bá sì fún tiẹ̀ tí ó pọ̀ ẹnu pé kọ́ ná níwọ̀n bá ń tọ́lọ̀ fún òní náà torí pé alukurani bí ti ń sọ sọ́tún ní sọ sósì ọkùnrin ọmọdú sí ẹ̀ bóbìnrin bá wá fẹ́ tí a ọlọ́run bòmí láti rí ọ̀dà ó sì ní ládàá. ó sì wúlò púpọ̀ fóbìnrin kọ̀ràn ẹ̀ lọ́wọ́ ẹwò kan àwọn ìyá ńlá wa àwọn ìyàwó àwọn sọ̀hábà zainabu imra àti ibn mas'ud radiyallahu anhuma ẹlákùnrin gbọ́tàn yìí wọ́n ní arábìnrin kan wá ọwọ́ torí ń tó kò fẹ́ declare identity rẹ̀ kò fẹ́ ká nẹ́bí ọmọ òun ọkàn sọ fún ẹni tó jáde sí pé talẹ̀ ń wá pé òun fẹ́ rí ànẹ́bí ni pé ẹ lọ sọ fún ànẹ́bí pé òun fẹ́ rí òun níbèrè inú ẹ̀kọ́ tá ànẹ́bí èmi àti wọ́n ni pé kan gbọ́dọ̀ máa ká pé ta ni pé èmi ni ń jẹ́ ẹnì bẹ́ẹ̀ tó ní ànẹ́bí ní ànà ànà èmi lèmi náà. dákọ̀ ara ẹni ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nínú ẹ̀kọ́ pé iṣẹ́ wa dóhùn mi máa yín. ànábì dákọ̀ ara ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ni wọ́n padà lọ bá a pé ta ló kí ló kọ ẹ̀ torí ibi tá à lọ obìnrin yóò tún fẹ́ ó ní kí wọ́n wí fún ànábì pé Zainabu ni ẹ̀wí fún ànábì gbégé ni Zainabu ni wọ́n lọ jí sẹ́fà ànábì ẹgbẹ́jìlá ànábì wí ànábì ni ẹ lọ bí pé ayú zaya ni ayú èwo nú àwọn zainabu zainabu pọ̀lú yìí ńgbọ̀n <laughs> wá rí i pé kò sọ́gbọ́n mi mọ́ ó nídìí tó fi ṣe bẹ́ẹ̀ o ìgbà wọn ló tẹ̀tẹ̀ wá jẹ́wọ́ pé zainabu imra atubni masoud òun ni zainabu yàwó abdullahi ibn masoud ìgbà wọn lànà ibi tó wá fún láyé láàrin yìí náà ká sọ ọlẹ́tọ̀ kóbìnrin kọ́lọ kìí ṣe wọ̀ kóbìnrin ọlọ bí ìmáàmù ní tí ò yé àmọ́ èèwọ̀ ni kọ́ wà ní káliwá pẹ̀lú ẹ̀ gba wọn wà pé wọ́n ń dá àwọn alájà lóhùn lọ́wọ́ kọ́kọ́ <laughs> tànẹ́bì kọ́ wo ó dùn bí tí wọ́n ti máa rí wa àti alájà ìyàwó yíyàwó ni o ẹ̀rí ẹ̀ ń bẹ̀ sórọ́tù almujadala awil mujadila ẹ̀gbọ́n tí ya ńlá wa aisha wí ni ńgbàtá ya sọ̀kalẹ̀ pé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha olúwa ti gbọ́ gbólóhùn ẹni tí wọ́n ń bọ́ ṣe fàǹfà ń pọ̀ ọkọ rẹ̀ ẹgbẹ́ kí ni ìyá ńlá aisha wí ìyá ńlá wa ní subhana man wasi'a sam'uhu kulla tó tó fún mímọ́ ọlọ́run tí gbọ́ràn tí ẹ kárí gbogbo nke. ìyáńlá wa aisha ní injọ tóbìnrin yìí wá bà nẹ́bí kọ̀lọ́ bá ń kọ̀rọ̀ kúntù fi nahiyatin minal ghurfa mo wà ọkà yìí pé wà nígun kan àwọn wà ní wà nígun mi ń wá ń sọ tí ń dùn pọ̀ ọkọ rẹ̀ kẹlẹkẹlẹ ńgbà sì jóbìnrin tó lẹ́kọ̀ọ́ kọ̀ wá ní súnmọ́ wọn ẹ mi náà wà <laughs> èyí ò náà dá o ẹgbẹ ẹgbọlá ọmọ yìí wá fi igi ní à olùwọ pẹbẹ ebó ti ń rí ìyálà wa ni ń rí wọn mo sì mọ̀ pé n ti ń dùn pa ọkọ rẹ̀ private affairs rẹ̀ ní sọ̀fà nàbí èmi ọ̀gbọ́ ọlọ́run tí wọ́n ń bẹ lókè sẹ́mà wá ní kọ́dísẹ̀ ní àná ìyálà wa ìṣà ni subhanallah tó tó fún ọlọ́run ẹ̀rí nù pé obìnrin lè di àfa àmọ́ lo ẹ̀kọ́ tànàbí máa lò ẹni wọ́n dá wọn lóhùn lọ́wọ́ nù yàrá àfa súnà kan tiẹ̀ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn tí máa ṣe bẹ́ẹ̀ káwá padà sí orí eléyìí tá à ń sọ zainabu ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé zainabu imra'atu ibn mas'ud ẹ pé kí ló fa gbogbo ọgbọ́n tí ń dá sí ọ̀fẹ́ jẹ́wọ́ yìí ń tọ́ bá wá ní kí ló bá wá bá nẹ́bíjọ́ náà ni pé ọmọ bí sallallahu alaihi wasallam wà nẹ́bí mọ bí Ibn Mas'ud ti ma ọmọ bí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ lówó ó ti ma èmi sì níyàwó ẹ̀ àti rí mi bó kódà mo ní tí sàkáwọ̀ torí kò sírẹ́ǹgì o kọ́kọ́ ọmọ ní Ibn Mas'ud ò lè yọ zàká mo ní ó ti yọ kò ní dépò zàkọ́ wọ̀ ọ́ ìyàwó rẹ̀ wá lóun ní ntí gíní ntí zakawọ́ síbẹ̀síbẹ̀ náà ọ̀tẹ̀ láti ọkọ rẹ̀ nítorí tó wá fẹ́ ṣe ni pé ó wá ronú pé ah, wọ́n ní nàmọ́ sọ́dà kọ́dù lẹ́lẹ́fọ́kọ̀rọ́ yìí wálìmọ̀sáàkì ni àwọn aláìní àwọn atẹ́wọ́gbọ́rí àà ah, ah, ọkọ̀ òun náà kọ̀kọ́ lé báyìí <laughs> ẹ máa wọ obìnrin rere fún rẹ̀ ní ṣe tẹ̀síìrù kùránì àbáwọn ìfọ̀gbìn rí nìkan tó ọwọ́ afẹ́ wa confam lọ́dọ̀ ànábì sọ̀lọ̀lọ̀ ntọ́ba wa nù pé ṣé mo lè fún ọkọ mi ibnu masoudi inú àwọn fúkọ̀rọ̀ àwùjí kùránì wí lòun náà wà inú àwọn masakínù yìí lòun náà wà sọ̀lọ̀lọ̀ àrùsọ̀lọ̀ ànábì wa dá lóhùn pé náà bẹ́ẹ̀ ni torí náà ń ta àfihàn lọ́bẹ̀ òun ni pé kọkùnrin ó mojú sí ẹ̀ àmẹ́yìn ò pé bóbìnrin náà bá wà ń po kọ́ran ọkọ ẹ̀ lọ́wọ́ kọ́ wa pé wọ́n ti ní ọ̀run yín gbogbo ẹ̀ wà o kò rí bẹ́ẹ̀ bọ́ bá ṣe ọlọ́run ọ̀sùn ọlẹ́sàn rẹ̀ kọ́dọ̀ ọ̀rọ̀ alùbáríkà rẹ̀ lára àwọn ọmọ náà gbogbo àwọn tó ti ṣe wọn dúpẹ́ fọlọ́run ni ọlọ́run ojú tiẹ̀ náà já sọ pé bẹ́ẹ̀ nínú tí a tún mẹ́nu bà ní ẹ̀wọ̀n bá àsìkò tó kù òun ni pé gbogbo bá a bá fẹ́ fẹ́ra wa àsọta wa tá a ti fẹ́ra wa o torí mo rí i pé nínú họ́ọ̀lù yìí náà ara wọn ti ń sẹ̀sẹ̀ ń múra kalẹ̀ àbí ẹjẹ́ àwo lẹ́wù ẹ̀sìn ẹni afẹ́fẹ́ bó ti wo lẹ́wù owó tó wo lẹ́wù pé sọ́rẹ́ wà tó ń tó lè ṣe déédéé mi wo lẹ́wù rẹ̀ náà ń pa kíni kò sí dandan kó ti jẹ́ àfa o pàtàkì jùlọ tó bá dóbìnrin àmọ́ wo pé eléyìí ó ní preparation pé yóò kéwú yọ gbọ́ bàbá ní báyìí ni torí pé practically ni pé gbogbo ẹni ọ̀fẹ́ ẹni tó jìnnà sí púpọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ilé wọn rọrùn o irú wọn èsì kìí rọrùn láti kọ́ tọ̀ bọ́mọ bá jẹ́ ìdídé ẹwà máa bá yí ogún ọdún ọgbọ̀n ọdún ọmọ bá yí lọ bẹ́ẹ̀ náà ni kò ní tí ọlọ́run tó bá jẹ́ lẹ́sìn gidi tíyàwó rẹ wá jìnà sí ọ tefetefe ń pẹ́ ẹ̀sìn ẹ máa sọrú òun máa sọrú ní. wọ́n ti ẹ̀dí fún mi lẹ́gbàáfù kẹ́yà yìí ọkọ lọ hálíkọ ìyàwó la àtàlájú mo ní òtí wá mo wó ti pàdé ẹ̀sìn náà làwọn méjèèjì sí láwọn ń sìn ìsọtẹni tọ́lọ̀ fẹ́ jàǹgbò alẹ́ni tọ́ bá fẹ́ lẹ́lẹ́sìn náà ìmọ̀ kó rí ibi èmi gbọ́ yé ní ìsìláàmù gidi kìtàbù ọ̀sùnà yìí òun náà bẹ́ẹ̀ kọ́dà bí òkè tí ìwà dé lẹ́wù bíi tí mo ra eléyìí ó ní preparation pé bí n bá ń kọ́ yọ ọmọ ẹ̀ tẹ́tí ni yọ ọmọ gbà irú ẹ̀ ní kéèyàn ọ̀fẹ́ o kéèyàn ọmọ tán pé ní ẹ ọlọ́run lè bá ń yí padà <laughs> ọlọ́run lè yí padà lóòótọ́ ó sì lè bílẹ̀ bẹ́ẹ̀ èyí practical examples ní fún yín ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n complain fún wa ní o tá a wá rí pé kò kọ̀ọ̀kọ̀ jọra wọn margin yẹn ti gí is too wide wọ́n jìnà púpọ̀ síra wọn bí ẹni ẹni tó gbọ́ kò sábùwọ̀sùn náà yé débi ká tó lọ alikọ́ àtẹnitó yìí pé kásá darin ni kọjọ́ra wọn o àmọ́ bí yẹn bá rí onídàárín yìí náà tí yẹn wá rí dáa ah, eléyìí ní preparation àti gbọ́ kí lọ́lọ́run wí kí lànàbì wí ọ̀dà torí náà káfí ìṣe yìí náà o ẹ̀ ráwa tá a bá ti wá fẹ́ra wa mọ́tò orí wọn wá pé èmi rẹ̀ jìnnà síra wa máa wá lọ gbìyànjú ọ kódò ìgbà míì mo lè fún yín lẹ́gbàmbù kí má máa dákọ ẹni ó jẹ́wọ́ fún wa pé ìyàwó òyìnbó ọlọ́run fi sànù kẹ́mọ̀ máa rò pé abọ́rọ̀ obìnrin nìkan ìṣẹ̀lẹ̀ ń gbà ní ìfẹ́ pé ní ìyàwó ni ó ju ọ̀kọ̀lọ̀ òní ọmọ wa fà á tí wọn wá sábà rọrùn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn obìnrin mà wá mú àbí ọba fẹ́ ṣe torí náà bọ́bá fi sọ́dọ̀ obìnrin náà ìwọ náà lè mánéjì ọkọ rẹ wa fà wá hálíkọ nígbà tí ọba fi wá hálíkọ oṣù méjì mẹ́ta mẹ́rin ẹ̀ wàá ẹ wà ṣe déédéé insha allah ta'ala nínú tí ń tún wí tá a gbọ́dọ̀ má wí olúwa ìtìjú òdodo nínú tí mo ní ìwòkúwò ìkàkúkà ìgbọ́kúgbọ́ tó pé bẹ́yàn bá rọra ó lè jẹ́sẹ́ èèyàn yẹ onípa àwọn ọ̀rọ̀ alukurani tí ò parẹ́ tí ò rújú ó sì wá fẹ́ lé lónìí láti dé gíní láti sọ. So inú tó lè nísìnyí bẹ́ẹ̀ bá ní láàrin àwọn obìnrin ní ẹjọ́ wá ṣe wá sí ọwá pé ọ̀rọ̀ àtàádúdú <laughs> ìfẹ́ ju ìyàwó kan lọ bí ìgbà tí èèyàn ń gún yín lábẹ́rẹ́ lórí wàláì mọ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí àmọ́ bí ẹ ti gba àwọn nǹkan míì ìtọ́jú abẹ́rẹ́ pé sọ́lọ̀ ló wí àbíkẹ́gbélé yìí náà o àpé dandan kò sí nbìkan tí kùránì ti ní dandan ọkùnrin gbọ́dọ̀ fẹ́ méjì dandan gbọ́dọ̀ fẹ́ mẹ́ta dandan gbọ́dọ̀ fẹ́ mẹ́rin àmọ́ kìí ṣe wọ̀ kìí ṣe kíni kìí ṣe wọ̀ káwá ti lẹ́bù bí tá ń lọ lónìí ìntì especially láàrin àwọn tí ń kàwé tó lọ́làjú àbí kankan ó ti fẹ́ jọ bí abnormal kí àwọn ọ̀rẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún kan kí wọ́n jọ wà the same level of education kẹ́nìkan wá <laughs> kọ́dínà kọ́lọ̀ ṣe kíni kọ́fẹ́yàwó méjì àbí mẹ́ta kọ́dà òun ó rí kóhùn ò lè rìn ní kọ́dà kò lè délé wọn mọ́ àwọn ìyàwó yòókù gan náà kọ́ àwọn ọkọ rẹ̀ sí pé kọ̀sáyè fún wọn yá yín mọ́ o ẹ̀yìn torí wọ́n ń fẹ́ yín náà ẹ̀jẹ̀ ẹni tí ọba ní preparation kùránì ò pé dandan kọ́dà kùránì tí ọba lè ṣe déédéé ọgbọ́dọ̀ fẹ́ jù kan fàyín kẹfù máa là tààdìlú fàwàhídà amẹ́rù tí ń ba ìmí láàrin yìí òun láyà kùránì kan olúwa sọ náà kùránì pé àwọn kan olúwa ba iṣẹ́ wọn jẹ́ kí lẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ zálìkà bí annahum kẹrìhú ma anzalallah kẹrìhú ma anzalallah fa àmàlà olúwa ni wọ́n kórìíra òfin tá sọ kalẹ̀ wọ́n kórìíra kínni ntọ́lùwọ̀ ọba sọ̀kalẹ̀ inú ntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ni pé ayọ̀ǹda fọkùnrin kọfẹ́ kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin ẹ dákun ilé tírò ẹ̀ bá wá má gbégbóná má sọ̀rọ̀ òdì ń bẹ nú alukóraanil kẹrìmù tọ́lùwọ̀ ọba sọ̀kalẹ̀ olúwàtí láwọn kan abatẹ́ wọn jẹ́ nítorí kíni kẹrìhù mà anzalallah ṣẹ́ẹ̀tì ráwọn tí à ń jọ ń gbé tí à ń wò ní one man one woman eh islam ọ̀dọ́kùrọ̀ ni àwọn ìtara wa ni <laughs> islam ẹ̀sẹ̀ sí kí ni kìí sẹ̀sìn ẹ̀tàn ni ìjọ tó bá délẹ̀ tán ó rí bí wọ́n ti máa ru àwọn ọmọ wa ní èyí tí ó sì tí ìdọ́mọ náà torí pé èwo ni ká máa tanra wa pé ẹ gbọ́dọ̀ jù kan lọ́wọ́ ẹ̀yin méjì náà ni ọlọ́run ti sọ yín pọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ já mọ́ ká máa wá ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ kí ní kọ́rọ̀ séyìn òun ni ọ̀dọ̀ obìnrin mi ọ̀wà ayanu sọ pé kọ́là kó ti máa gbé wá ní tẹ̀hún lọ́rùn ọmọ sí obìnrin mùsùlùmí ah dákun ọ̀rọ̀ mùsùlùmí kọ́ wọn o za ibẹ̀ máa anzalallah ìwọ ọkùnrin tó bá sì lágbára àti ṣe déédé náà olúwa ní mọ́dínàwó fa in khiftum alla ta'dilu fawahida torí náà èyí ń ná ẹ̀dá fún ẹ̀já fèsì mọ́wàájọ́ ilé mi ti ń dùn tẹ́lẹ̀ ṣe kọmọ̀rù fẹ́ẹ̀rí pé ọlọ́run bá wọn ṣe ìfẹ́ mọ̀wádà sákànù ń ọlọ́nkọ́ mẹ́ta àsàmẹ́nà wa o ní káfí mẹ́nu dúró báyìí ń ṣe àwọn ìyá wa àtàwọn ẹ̀gbọ́n àbúrò wa mo fẹ́ fún wọn ní àǹfààní kan kọ́ra bí wọ́n bá ní báyọ̀ kí wọ́n kọ́ kalẹ̀ arábìnrin kan mo fẹ́ kẹ́ ẹ jọ nínú tàn yìí. òun àtọkọ rẹ̀ wọ́n jọ wà dáadáa tẹ́lẹ̀ kò síjà kò sáriwo àmọ́rù tí mo ní irú ọkùnrin mi lè ronú lọ bẹ̀ tá a sì ti wí pé kò bá ṣe rí àmú òun ni gbéyàwó yìí obìnrin lè ń bí ìtàn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ lárúbáwá inú ìtàn lárúbáwá sì ní pé ní lárúbáwá kà fún jù ní kíni ọmọ ọkùnrin torí pé òun ti mọ̀ pé bógun bá dé eléyìí ni ó lè jáde <laughs> báwọn kan bá fẹ́ rẹ̀hùn jẹ àwọn eléyìí ó lè àwọn ò rí dáadáa obìnrin tálùkùrá ni wá dé tó sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ àmọ́tàn yìí wọn lárábìnrin yìí kò sẹ́ ọkọ rẹ̀ ju pé ẹnbí <laughs> obìnrin ẹnbí obìnrin lọ́ba pa ọba pa rẹ̀ jì kọ́dọ̀ ọpa rẹ̀ jì nìkan kọ́ ọpa rẹ̀ jì ọwọ́ lọ fẹ́ ìyàwó mi àmọ́bi tó gbóhùn náà sí kó jìnnà tòkè bí n bá ń lọ bẹ̀ náà ìyàwó yọ ọmọ rí wọ́n lọ́wọ́ ọwá ń se bẹ́ẹ̀ lọ kò lójútù ọ̀sá pàtì náà ni àwọn èèyàn bá sọ ọgbà irú bí wọn náà ti bẹ gbogbo iléeṣẹ́ ọkọ rẹ tí ọ̀sá kagídí kò rí òun náà mọ wá fẹ́ ya onírun tí obìnrin yìí lò tó ìpọ́kọ ẹ̀ lọ́wọ́ abẹ fún rẹ̀ <laughs> wọ́n ní jọ kan arábìnrin yìí wá fura pé ọwà ń ibi tí ó ti máa gbọ́ nítorí bá ń sọ. inú àwọn ọmọ tó bí fọkùnrin náà náà ọmọbìnrin ti ń bínú yìí náà ọ̀wà àgbè àwọn ọkùnrin náà lè kọ́ o <laughs> àmọ́ àwọn ọmọ fẹ́ wọn kọ́ kalẹ̀ <laughs> ṣe mọ̀fẹ́ yìí náà ti máa ṣe òun ọwọ́ ń bọ́ máa ṣe ń bọ́ máa jó máa dárin fún un àmọ́ èyí tí wọ́n wulẹ̀ máa fún ni àyìnlọ́ ọmọ wúrà bọnu tí ọmọ túlé bọ́ kọ ẹlòmíì ìjọba ti ní gbólóhùn aṣọ báyìí à àwọn orin òun tún <laughs> ó ti wà lẹ̀ ilé arábìnrin yìí náà kọ àmọ́gbọ́n tó ń wí wọ́n lọ́wọ́ á gbé ọmọ èyí lọ́wọ́ ìgbà àṣírí Abu Hamza wọn kọkọ rẹ̀ ìwọ̀n ń ké mẹ́lì Abi Hamza tàláyà tìǹà yàgọ́lò fil bayti alladhi yalina. غضبان ألا نلد ألا نلد الغلام بنينا والله ليس ذاك في أيدينا ونحن كالأرض لزارعينا ننبت ما قد زرعوه فينا أبو حمزة نوان قول لوان لاغو قبني وباق باري ما لي أبي حمزة لا يأتينا يظل في البيت الذي يلينا غضبان ألا نلد البنين والله ما ذاك في أيدينا ونحن كالأرض لزارعين ننبت ما قد زرعوه فينا كنتو تمه wọ́n là bó hamza bá tọ́ba sáré wọlé wá wọ́n wá gbá ìyàwó rẹ̀ yìí bí lárúbá bá fẹ́ pọ́n èèyàn lé dé gáyà ní kọ́ máa kíìsì rẹ̀ ní forehead wọ́n ní wọ́n á kíìsì ẹ̀ ní wọ́n á ń bẹ̀ ẹ́ ní wọ́n á ń bẹ̀ ẹ́ ẹlòmí ò pé ọ̀tà sí ni kọ́tà ọba rẹ̀ sọ̀rọ̀ ni ìwọ náà wá bó ti bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ wá gbà tọrọ ọwọ́ ní akínyẹmí ara ẹ̀jẹ̀ wá túmọ̀ rẹ̀ fún yín onímọ̀lì àbí hamza tàláyà àtìnà èyí sí àràbù hamza <laughs> ọmọ ní ṣe o. <laughs> ẹ́ yàtọ̀ lòbẹ̀lẹ̀ ìṣe lẹ́dí a sì gbọ́ pé lẹ́kàn tí ó jìnà sí wáyà iná wọ́n wá gàdúbánu allah dalida albanina kọ́dà wọ́n ní níta sẹ̀wọ́n ìdí ń bí wọn nú ni pé àwọn òbí ọkùnrin àmọ́ ẹ̀dá bá wa wí fún wọn wà láì máa dákà fi àìdí ìnà bí ilẹ̀ téèyàn ń kọ bèjì ń dákọ sílà wa ló ń bí tò má kọ dára òun fi ilẹ̀ tí wọ́n bá gbìn sínú ẹ̀ là á gbé jáde. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. شيء عليم